lọ́tún lọ́tún àrà ọ̀tún ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí sinimá yìí Jaguar ta ni òṣèré tẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú sinimá Jaguar kí ni ohun tí ẹ fẹ́ràn nínú sinimá yìí ẹ fi ìdáhùn yín sísàlẹ̀ fídíò yìí kí ẹ sì sọ ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wò wá lórí youtube channel wa rèé a rọ̀ yín kí ẹ subscribe sórí youtube wa lónìí nítorí a máa ń sọ̀rọ̀ lórí fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà ẹ ṣé púpọ̀.